nínú àwọn àṣìṣe eléyìí tá a máa ń ṣe sáwọn ọmọ wa òun náà ní ká máa bọ́mọ ká máa bá a ṣayẹyẹ ọjọ́ ìbí ikú ọmọ ti pọ́ ọmọ ọdún kan ọmọ ti pọ́ ọmọ ọdún méjì ọmọ ti pọ́ ọmọ ọdún mẹ́ta ọmọ ti pọ́ ọmọ ọdún mẹ́wàá ọmọ ti pọ́ ọmọ ogún ọdún ọmọ ti pọ́ ọmọ ọgbọ̀n ọdún káwa jẹ́ pé a máa tanra wa dànù a lọ tan àbẹ́là àmọ́ wa fẹnu pa àbẹ́là a lọ ṣe kéèkì kalẹ̀ gèlè mà pé happy birthday to you àmọ́ wa kọrin àmọ́ àmọ́ pàtẹ́wọ́ eléyìí ó tako ìlànà àti ṣeṣe àwọn mùsùlùmí kò sí nínú ìlànà àti ṣeṣe àwọn mùsùlùmí ayẹyẹ ọjọ́ọ̀bì àjọ̀dún ọjọ́ọ̀bì kò bá jẹ́ tọmọdé kò bá jẹ́ tàgbàlagbà ìsìláàmù kò sí nínú àlàkalẹ̀ rẹ̀ kíkẹ́ máa ṣe nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ nínú àwọn àṣìṣe eléyìí tá à ń ṣe sáwọn ọmọ wa òun náà nípa àwọn ọmọ wa kéékèèké àtàwọn nǹkan ọ̀sìn wa gbogbo ká máa tú wọn sílẹ̀ kọjá pé wọ́n ń jáde síta láàrin àkókò sọ̀látùl magrib sí àkókò sọ̀látùl ìṣà nínú àṣìṣe ńlá tọmọ èèyàn máa ń ṣe sáwọn ọmọ rẹ̀ ni nínú àṣìṣe tá à ń ṣe tún ṣe sáwọn nǹkan ọ̀sìn wa ni àwọn nǹkan ọ̀sìn wa gbogbo kò kíkẹ́ ká máa tú wọn sílẹ̀ kí wọ́n máa jáde ní ìgbà tí òòrùn bá ti wọ̀ títí tásìkò sọ̀láàtì ìṣà tí ó fi tó nítorí pé wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní la tursilu fawashikum la tursilu fawashiyakum shams hatta tadhhaba fahmatul isha anabi sallallahu alayhi wa sallam wọ́n ní fawashikum àwọn nǹkan ọ̀sìn yín gẹ́gẹ́ bí àwọn ẹran dábà ràkúnmí màálùú àti àgùntàn yín ẹ má máa tú wọn sílẹ̀ o wasibiyanakum àtàwọn ọmọdé yín kéékèèké idha ghabat ash-shams ní ìgbà tó òòrùn bá ti wọ̀ ẹ má máa tú àwọn ọmọ yín sílẹ̀ ẹ má máa tú àwọn nǹkan ọ̀sìn yín sílẹ̀ hatta tadhhaba fahmatu al-isha títí tí ìsọkùnkùn birikiti alẹ́ tí ò fi lọ nígbà tí ìsọkùnkùn birikiti alẹ́ tó bá lọ ìgbà náà lẹ lè tú ọmọ alẹ̀ kí ló dé fa inna ash-shayatina ta'bathu shams hatta tadhhaba fahmatu al-isha nítorí pé àwọn ṣaitan wọ́n máa ń ṣerékeré níta wọ́n máa ń ṣerékeré lóde ní ìgbà tó òrùn bá ti wọ̀ wọn ò sì ní yé ṣe bẹ́ẹ̀ títí tí ó fi di pé òkùnkùn òru ọ̀pamọ́ ìyẹn ni pé láàrin sọláàtúl magrib sí sọláàtúl ìṣá al-imam muslim ló gbà wá. à ń wá sọ fúnra wa bẹ́ẹ̀ là ń wá ààbò fáwọn ọmọ wa a sì fẹ́ ká burúkú sí àwọn nǹkan ọ̀sìn wa ẹ̀kọ́ la gbọ́ yìí o látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam pé ìgbà tó òrùn wọ̀ a máa tú ọmọ alẹ̀ ẹ má tu ọmọ alẹ̀ kọ́ ọmọ wa jẹ́ pé ọmọ nǹkan paragàdì káàkiri lóde lẹ́yìn ìgbà tó ọ̀run ti wọ̀ kálukú kó mọ́mọ́ rẹ̀ mọ́lẹ̀ ẹ fìdí ọmọ yín ẹ fi mọ́lé ẹ gbọ́dọ̀ tú ọmọ alẹ̀ láàrin ìgbà tó ọ̀run ti wọ̀ títí tí ó fi di àkókò sọ̀lẹ́tul ìṣà eléyìí túmọ̀ sí wípé ọmọ tá a mú wa mọ́sálásí kó wá sí sọ̀lẹ́ tọmọ yìí sì wà ní kékeré tí ò tí ì jọ ọmọ tó tí ì kúrò nípò pọ́ wà ní kékeré ẹ jẹ́ kó máa ṣe sọ̀látùl magrib rẹ̀ ń lé ẹ jẹ́ kó máa ṣe sọ̀látùl magrib rẹ̀ ń lé bọ́ fẹ́ kó ṣe pé sọ̀látùl ìṣá àmúwa ṣùgbọ́n láàrin ìgbà tó ń wọ̀ sí àkókò sọ̀látùl ìṣá àfẹ́ ká àwọn ọmọdé kéékèèké lẹ̀ kó wá jẹ́ pé wọ́n máa ṣe lílọ bíbọ̀ páragàdì lóde láàrin àsìkò yìí torí pásìkò táwọn ṣayatin tí wọ́n ń bẹ́ńta ni tí wọ́n sì ń ṣeré nínú àwọn àṣìṣe eléyìí tá a máa ń ṣe sáwọn ọmọ wa òun náà ní kọjá pé bàbá kan nígbà tí nígbà tí kò tí ì ṣaláìsí ọmọ rẹ̀ kan ti dàgbà ọmọ yìí wá sọ pé òun fẹ́ fẹ́yàwó ìgbà tó sọ pé òun fẹ́ fẹ́yàwó bàbá wa bá ṣe ìnáwó àti fẹ́yàwó gẹ́gẹ́ bá a ti ṣe sọ ìpè lábẹ́ òfin ṣẹ̀ríyà ọmọ yín tó fẹ́ fẹ́yàwó tó jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ ló fẹ́ fẹ́ ìnáwó rẹ̀ ọrùn wọ bàbá lọ́wọ́ àwọn wọ́n ní bẹ nínú ntọ́sẹ́kù ní ìnáwó àti ìtọ́jú tí bàbá tí ó ṣe fọ́mọ rẹ̀ lábẹ́ pé à ń ṣe dáadáa sáwọn ọmọ wa ẹ̀yin lẹ́ẹ̀bà gbé ìnáwó àti fẹ́yàwó alákọ̀ọ́kọ́ bọ́bá wọn fẹ́ fẹ́yàwó ẹlẹ́kejì àbẹ́kẹta àbẹ́kẹrin òní kọ́ bá po rẹ̀ sọ̀rọ̀ kọ̀ọ̀kan má nítorí pé ta lákọ̀ọ́kọ́ òun náà ni ń bẹ nínú ojúṣe eléyìí tó yẹ ká ẹ ṣe sí ọmọ yín ọ ń gbọ́ inú dáadáa ṣíṣe ni o bàbá tiẹ̀ kò lágbára rẹ̀ bí bàbá rẹ̀ bàbá tiraka títí kò lè rí ọ̀nà láti lè fẹ́ yàwó fún ọ kò túmọ̀ sí pé kó wá mú bàbá rẹ̀ lọ́ta o kó máa sọ̀rọ̀ bàbá rẹ̀ láì dá káàkiri ike bàbá ṣé bàbá wa lẹ́yìn gbogbo àwọn nǹkan tó yẹ ká ẹ ṣe lójúṣe ṣẹ́ẹ́rí ṣe ni ojúṣe tí èso ọ̀ràn àyàn ni o ojúṣe àṣedáadáa sọmani o torí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá ọ̀lágbára ẹ̀ ọmọ lọ di wàhálà ru bàbá rẹ̀ ọkàn pẹ́ ní dúró lórúkọ ọ̀pọ̀ fẹ́yàwó so ìwọ sì lè tiraka o lè ṣe gbìyànjú láti fẹ́yàwó fún rẹ ìwọ náà ló nídìí ìyàwó bàbá rẹ ti fẹ́yàwó náà ló fi bí ọ bàbá rẹ ti fẹ́yàwó ló fi bí ọ ẹnìkan ò láàlọ́kan tí ó pa fún bàbá rẹ̀ má lórí ọ̀rọ̀ afẹ́yàwó àbá afẹ́yàwó bó ló ń ṣe jẹ́ bàbá fún ọ bóòlù ń ṣe jẹ́ bàbá fún ẹbí bíbí ló bí ọ ẹbí ìyàwó ló bí fún ìyàwó ló bí ọ fún sọ eléyìí túmọ̀ sí wípé bàbá rẹ tí ó bá lágbára rẹ kò sí wàhálà ń bẹ tọ bàbá bàbá kan tí wàá fẹ́ àwọn fọmọ kan bàbá yẹn wàá wò pé àwọn ọmọ kéékèèké ṣé ẹ̀mí mi ó gùn débi pé gbogbo wọn náà nífẹ̀ẹ́ yàwó fún ọwọ́ akọ àkọọ́lẹ̀ ìpéjọ tí mo bá kú òun ẹ rí i pé ẹ mú eŋti gbogbo ọmọ kọ̀ọ̀kan yòókù láwọn ọmọkùnrin tí wọ́n fi fẹ́ yàwó ẹ mú nínú dúkìá mi kẹ́ tó pín dúkìá mi ẹ mú gbogbo ẹ nínú ìdá kan nínú mẹ́ta àwọn ọmọbìnrin ẹ̀wẹ̀wẹ̀ ẹ mú ntẹ́fìsì wọn lọ sílé ọkọ nínú ìdá kan nínú mẹ́ta dúkìá mi kó tó di pẹ́ pín dúkìá òfin ṣẹ̀ríà sọ pé àìdá lọ fẹ́ ṣe kìí ṣe dáadáa lọ fẹ́ ṣe nítorí pé à ń fẹ́yàwó à fẹ́yàwó fọmọ tó ti tó fẹ́yàwó ìgbọ́ bùkátà ọmọ ni lórí tó ní bùkátà sí ọmọ tí ò tí ní bùkátà sí ṣé àtúbà fowó tiẹ̀ pamọ́ níṣẹ́ ọmọ kan òun ti pé ó ti lé lógún ọdún òun fẹ́ fẹ́yàwó ọmọ kan wà lọ́mọ ọdún méjì ṣé owó tá a fi fẹ́yàwó fẹ́ nìkan á rẹ̀ pamọ́ fẹ́lẹ́ yìí náà torí ká lè bá jẹ́ bàbá olùṣèdọ́gba islam ò sọ pé kò ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń gbà tásìkò tiẹ̀ náà bá tó a máa fẹ́ yàwó fún wa náà tẹ́lẹ̀yìn mà ìpè ọmọ kan tó fẹ́ yàwó fún lónìí ó lè jẹ́ pé àpò mẹ́ta ńlá ti fẹ́ yàwó fún náà ọmọ tí kò ì tí ì tó fẹ́ yàwó lónìí tí àti fẹ́ yàwó rẹ̀ tó bá bọ́ ọ láyé ó lè jẹ́ pé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àpò ìní ọ̀nà. tẹnìkan sì ná ọ ní ẹ wọ́n ti pè àpò mẹ́ẹ̀ẹ́dógún ọ̀kan ná ọ ní ẹgbẹ̀rún àpò wọn ò ní sọ́pọ̀ ṣàbòsí bí ti kálukú ti ṣe gbà iná lọ gbọ́ bùkátà wọn àmọ́ kọ́ wàá kọ́ àkọọ́lẹ̀ ike tí mo bá kú o gbogbo àwọn ọmọ tí ò tí ì fẹ́yàwó ẹ mú nínú ìdákanu mẹ́ta dúkìá mi níta fi fẹ́yàwó fún wa gbogbo àwọn ẹni tí ò tí ì ẹ mú nínú ìdákanu mẹ́ta dúkìá mi njẹ́ fi rán wọn lọ lé ọkọ eléyìí àìda àtàbòsí ńlọ ń ṣe sáwọn ọmọ rẹ̀ ọmọ kan ọfẹ ṣe wàhíkà nẹkù sówó tá à ń san fún wàhíkà nẹkù rẹ̀ á pín fáwọn yòókù tó wà ní primary kò síbi tí àti ní kò ṣe àwọn náà ń gbà wọn bá débẹ̀ á máa ṣe náwó tiwọn Islam dáa púpọ̀ torí ẹ ọ̀rọ̀ wípé torí pé ọfẹ jẹ bàbá tó dúró dọ́gba ọfẹ jálábòsí iná ló mú ọfẹ ṣe bẹ́ẹ̀ ọdá nǹkan kan mà ní. níjọ́ tí àsìkò tí kálukú bá pé ńlọ ṣe tí kálukú fún ẹlẹ́yìn ìjẹba.